ọ̀dọ̀ àwọn obìnrin wá ní ìbàjẹ́ yìí pọ̀ sí jùlọ ọ̀dọ̀ àwọn obìnrin ni ìbàjẹ́ yìí pọ̀ sí jùlọ mo rántí ọkùnrin kan mo rántí ọkùnrin kan ó níyàwó ńlé tó jẹ́lẹ́ à ni ẹlẹ́hà yìí lọ́ba ní ilé ayé sú òun ó ní ilé ayé ó sú òun èyí wá ti rí ó ní baálé òun ọmọ ń tirafu ìyẹn ò sì jẹ́ pírọ́blẹ́mù fóun àmọ́ wọ́n ọgbà tó bá wálé kò ní í sun yàrá tòun o níbo ni ó wàá sùn arákùnrin ti ní àwọn ọmọ ọmọbìnrin tí wọ́n ti wà ní higher institution bíi ọmọ méjì wọ́n sá ti wà ní secondary wọ́n ti nígbà náà lọ́hùn ọ̀kan wà ní higher institution ọ̀kan wà ní secondary school wọ́n jẹ́ ọmọ méjì tó ga sí pé ìyàwó míì ló bí ló bí àwọn yẹn fún ọkùnrin yẹn tí ọkọ bá ti wá wálé láti ìrìn àjò ọmọ ń wálé ní wíkẹ̀ndì tó bá ti wá wálé dípò kó sùn ti ìyàwó rẹ̀ ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn ọlọ́sùn ọmọbìnrin gédé méjì mo ní ṣe ohun tó sì ń sọ ìṣòótọ́ ni àá ó lóòótọ́ ni òun ò lè parọ́ mọ́ tá a wá lọ́bọ̀ ọ̀hún ojúwe rẹ̀ ọ̀dà èyí wà báyìí ńlé wọ́n bá lọ lé wọn mo mẹ́nìkan lọ́wọ́ ṣe ní dákọ̀ àdúgbò òun nígbà tá a wa tán àfa ìyàwó yín ní ẹ ti mú ayé sú òun o ó ní ọsọ báyìí ọsọ báyìí ọsọ báyìí ọsọ báyìí ó lẹ́ẹ̀sùn yàrá pẹ̀lú òun mọ́ tẹ̀ bá ti wálé ó ní ọ̀dọ̀ àwọn ọmọ yín géńdé méjì lẹ̀ máa ń sùn ǹjẹ́ ẹ mọ nǹkan tí àáfà ìsọ ẹ̀hẹ́n ó ní kí wá ní máa fi ṣe èèyàn ṣebí mo bí wọn ah la ilaha muhammadu rasulullah. ẹni yẹn sí àáfàá náà mùsùlùmí ni o tí bá ti pè yàn láàfáà kò kọ̀ọ̀kan dandan jọ ní mímọ̀ ẹ̀sìn o kò lọ sí gbọ́ o ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí ó kọ tó gbajúmọ̀ nìkan pé gbogbo ọkùnrin ní àáfàá tó bá ti jẹ́ mùsùlùmí ah, ah. mo ní alàgbà ẹni kí ni fi ṣe èèyàn ọmọ yín tó ọkọ ẹ̀ ń sùn pẹ̀lú kan náà. ẹni kí ni fi ṣe èèyàn ẹ sọ bẹ́ẹ̀ mọ́ láyé yín a máa fi ṣe èèyàn a máa sọ náà so ẹ̀yin náà kọ̀ǹfàmù wípé àwọn ọmọ yín gọ̀ǹsọ̀gọ̀ǹsọ̀ lóbìnrin ẹjọ́ ń sunú yàrá kan náà èèwọ̀ nìyẹn. nígbà yara bá jọ sunú yàrá kan náà bọ́ọ̀ láṣẹ mọ̀ pé ń ra wọn mú lóru àbẹ́ ẹ̀ máa ra wọn mú ṣé àwọn ọmọ yìí ṣé wọ́n máa wọ gẹ̀lìbáàbù sùn ni sẹ́yìn náà máa wọ gàlámíà sùn kí lẹ fi ń ṣeré yìí náà wọ́n lè ń sùn pẹ̀lú àwọn ọmọ yín ẹ wá ní kí ni máa fi ṣe èèyàn tí n bá tún gbọ́ pé ẹ̀sùn yàrá ọmọ yín pẹ́rẹ́ tí n bá tún gbọ́. Ah, ẹ ẹ ẹ dara yín lẹ́bi ibi tá a yanjú ọ̀rọ̀ ń sínú kí ẹ lè mọ̀ pé àwọn èèyàn ń tilẹ̀ wọ́n ń sùn pẹ̀lú ọmọ wọn tó ti di ọlọ́mọge gbogbo ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí kò tí ì kọ́ mọ̀ lórí rédíò kẹ́ máa sọ kí bàbá bọ́mọ sùn o wọn ò tí ì máa gbé information yẹn jáde nígbà náà o. kò sí bí bàbá ó ṣe sùn sínú yàrá kan náà pẹ̀lú ọmọbìnrin rẹ̀ tí bàbá ò ní mú ọmọ ẹ̀ mọ́lẹ̀ kò sọgbẹ́ ẹ̀ tó jẹ́ màláíkà ni ṣe bẹ́ẹ̀ yàn ni. ẹ jẹ́ á bọ̀wọ̀ fófin fún òfin ọlọ́run ọba náà ìwọ obìnrin tó o fẹ́ máa look sexy nínú ilé ra eléyìí tí ó moderate tó wà níwọ̀ntúnwọ̀nsì nínú àwọn aṣọ yẹn ra ètò wà ní ìwọ̀ntúnwọ̀nsì nínú àwọn aṣọ yẹn sẹ́yìn táwọn aṣọ yẹn wọ́n burú jura wọn lọ wọ́n le jura wọn lọ wọ́n gbẹ jura wọn lọ wọ́n darí wọ́n da orí rú jura wọn lọ. wọ́n fáyà jura wọn lọ. ohun tó bá fẹ́ rà lọ́jà ni wàá rà. àwọn ọmọ òsè lé bọ́ta kù nù lé nítorí ipò ọ̀fẹ́ máa dress sexy tó ti gbọ́. fi ọgbọ́n ṣe é ọ̀ọ́tì ọkọ lọ́rùn at the same time o ò ní tìtò dípò fẹ́ tẹ ọkọ lọ́rùn káyé àwọn ọmọ rẹ wá ṣe kí ni kọ́ wá di bá mi yìn látara bó ṣe ń bó ṣe ń yọ ara sílẹ̀ nínú ilé. má dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ má dàgídàgí dress corporate dress normally àwọn aṣọ wà tí wàá wọ̀ tí wàá look fine tí wàá look beautiful ọmọ lára ìyá rẹ̀ ó lè rí gbogbo orí ẹ̀ láti di ọrùn ẹ̀ sókè ó lè rí apá rẹ̀. o lè rí ese re láti di orúnkún wálẹ̀ gbogbo yòókù kálẹ̀ fọmọ rẹ̀ nígbà ó di tó kù wá àtọkọ nu yàrá parada parada ṣe àti láàrin ọkọ àti aya gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì máa sọ ọmọ di ẹlẹ́jọ́ yín aláròye yín tọmọ àmọ́ wà nínú yàrá yín wọn ní yàrá tiwọn lọ́tọ̀ tó jẹ́ pé inú yàrá yín ni wọ́n ti máa jẹun. nǹkan burúkú lẹ fi kọ́ àwọn ọmọ wọn torí pé gbẹ bá gbọ́ jókòó sínú yàrá tẹjọ na ẹsẹ̀ ẹlẹ̀ ọmọ na ẹsẹ̀ ẹlẹ̀ ìyá náà na ẹsẹ̀ ẹlẹ̀ ìgbàwo lẹ ní máa ríra yín ìgbàwo lẹ ní máa rí ara yín ìgbàwo lẹ ní máa rí nǹkan tí ò yẹ kẹ́ ẹ rí lára ara yín. obìnrin mi sì rè tọ́ba wà nù yàrá ó lè mọ̀ wọ pàǹtì sídì tí ó kàn á ró ìró mọ́ ara ok ọkàn á ró ìró mọ́ ara ó kọ́ àwọn ọmọ rẹ sòdì ọmọ tó ti wọ ọmọ ọdún méje sókè ẹ wá jókòó dáhírà dáhírà ẹ wá jókòó ẹ wá kagbo yíra yín ká. kọ́mọ ọmọ jẹ́nu yàrá rẹ̀ ó lẹ̀sìn wí kọ́mọ sùnú yàrá rẹ̀ ó lẹ̀sìn sọ kọ́múránú yàrá rẹ̀ ń tẹ́sí sọ nìyẹn kíyà náà ò fìdí mọ́nu yàrá tiẹ̀ náà nǹkan tẹ́sí sọ nìyẹn. ẹ má kó wàhálà bá ọpọlọ àwọn ọmọ yín ẹ má kó wàhálà bá wọn. ìwà ẹ̀ṣẹ̀ ni o kí ọmọ máa rí òhò òbí rẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ tó tóbi ni ìwà ìwà ìwà ìwà ẹ̀ṣẹ̀ ńlá ni torí pé èèwọ̀ ni ń wò èèwọ̀ èèwọ̀ ni ń wò ọkọ àti aya ni wọn lè jọ máa rí ìwòwò ara wọn bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. ọkọ ẹ lè jókòó lórí àga kẹ ẹ tilẹ̀kùn mọ́ rí kó o nékèdè ara rẹ kọ o máa yan lọ kó o máa yan bọ̀ kó o máa rèdí sọ́tún kó o máa rèdí sósì kó o máa fiwájú gbé kó o máa fẹ̀yìn gbé kò sábúrú ń bẹ̀ ń gbogbo àti gẹ́sí pé láàrin ìwọ àti ọkọ rẹ ni. àmọ́ tọ́mọ bá ti wà ní àyíká yín tó wà níbi tẹ́ ẹ aṣọ tó wọ̀ ọ gbọ́dọ̀ jẹ́ aṣọ tó dá sí pé ọmọ rẹ ò ní rí ibì kankan lára rẹ ju ọrùn rẹ ọrùn báyìí sókè àyà yìí kò gbọ́dọ̀ rí ìbàrá àdí rẹ kò gbọ́dọ̀ rí itan rẹ kò gbọ́dọ̀ rí ikùn rẹ kò gbọ́dọ̀ rí tó láǹfààní àti rí mọ́ ni ibi tó ga sí pé a bá pé tá a bá ń dáná ní kíṣìnì ọmọ ń wà exposed pé tá a bá ń dáná ní kíṣìnì tóbi ń bá dáná ní kíṣìnì lọ́wọ́ sẹ́mi kóbi tí bá ń dáná lọ́wọ́ ní kíṣìnì wọn èyí lo ìbòrí dáná á ọ̀nkọ́ fa orí rẹ̀ á sì orí rẹ̀ lẹ̀ bákan náà ó lè wọ aṣọ tí apá aṣọ yìí ò ní gùn kọjá ìgùn ọ́ tàbí èjìká rẹ̀ yóò sì gbóòrò mọ́dì tàbí kó wọ ṣòkòtò tàbí kó wọ tirikọ́tà kì wá já sí pé o ti torí pé o ṣàfẹ́ tẹ ọkọ ẹ̀ lọ́rùn ọ wà máa ṣe ọlọ́run ọ̀fẹ́ tẹ ọkọ lọ́rùn o sì ń ṣe ọlọ́run ẹ má sọ ayé yín di ayé òyìnbó tẹ́lẹ̀ àwọn òyìnbó wọ́n ya wèrè gan-an ni àwọn tó jẹ́ kèfèrí là ń bá wí o ìsá àwọn mùsùlùmí inú wọn o tẹ́ bá wo ayé àwọn òyìnbó òyìnbó lè wọ pátá drọ́ọ̀sì àti bra jáde kúrò nílé kọ̀mọ́lá ìdá ṣé òyìnbó ti ń bájá sùn tájá ń bá sùn àwọn kẹfìrí inú wọn là ń bá wí o tura rí mùsùlùmí nù wọn kódà táwọn gan tún tí wọ́n ń ṣe ìsìláàmù dúró wa yìí lọ. àmọ́ jẹ́nẹ́rálì òyìnbó ayé oníhòòhò ni ayé tiwọn ìhòòhò ni wọ́n máa fi ṣayé ló fi gásí pé gbogbo àwọn mọ́fì wọn àwọn àwọn kí ló ń pè múvì náà ni ẹ rí i pé wọn ò ka bọ́dì wọn wọn ò kà kún àmẹ́sìn wa ní ká kà kún hayyan wa mayitan tá a bá ń bẹ láláàyè á gbàlà wa mọ́ tá a bá tún wá dòkú tá a bá di òkú ẹ rí i pé tá a bá fẹ́ wí òkú tó wẹ́ẹ̀lì á dàbò àárín ìdodo rẹ̀ àti orúkún rẹ̀ òkú nìyẹn o òkú mùsùlùmí ẹni àpọ́nlé ni wọn ò gbọ́dọ̀ kàn sí gbogbo ara ẹ̀ dálẹ̀ torí pé wọ́n fẹ́ wẹ̀ ẹ wà sọ pé ẹ fẹ́ wẹ òkú nígbà tẹ fẹ́ wẹ ọmọ ìkókó ẹ lẹ fẹ́ wẹ òkú nígbà tẹ fẹ́ wẹ ọmọ ìkókó èèwọ̀ ni ẹ dà tó wẹ́ẹ̀lì bò lára láàrin ìdodo àti orúnkún abẹ́ tówẹ́ẹ̀lì lẹ́ẹ̀tì máa fọ abala bíi tẹ́ da tówẹ́ẹ̀lì bò yẹn so ẹ̀sìn kọ́ wa lé hayyan wàmẹ́yìtàn nípò àlàyé ẹ̀sìn kọ́ wa lé tá a bá dòkú tí wọ́n fẹ́ tún kọ́ wa ọmọ lè wẹ bàbá rẹ̀ tí bàbá bá dùn kù ọmọ lè wẹ ìyá rẹ̀ ẹtù wa wo bí islam ti sọ ọmọkùnrin yóò wẹ bàbá ọmọbìnrin yóò wẹ ìyá tonti bẹ́ẹ̀ náà kò ní í fojú rí abẹ́ ìyá rẹ̀ kò ní í fojú rí abẹ́ bàbá rẹ̀ alẹ́ ìwọ ni ẹ wá ń ṣe ẹ ń ṣe yọ̀bẹ ẹ ń ṣe yọ̀dẹ̀yọ̀dẹ̀ òsì. ẹ ọmọ mi ni ọmọ mi ni ọmọ mi ni ẹ nǹkan ọmọ mọ́ra ẹ wá fi ń kọ lòfin ọlọ́run ṣe wá rí i ǹjẹ́ ẹ mọ̀ pé àpáàtì wípé kẹ́ ẹ máa fi páàtì tí ò yẹ kẹ́ ẹ fi hàn ọmọ yín nínú ilé kẹ́ ẹ máa fi hàn án free of charge lọ́fẹ̀ẹ́ lófò ǹjẹ́ ẹ mọ̀ wípé ó lè kó bá yín lọ́dọ̀ ọkọ yín gan ó lè kó bá lọ́dọ̀ ọkọ yín ẹni ní ọ̀nà wo ǹjẹ́ ẹ mọ̀ pé ọlọ́fẹ́ soge ni o ẹlòmíì kì í kìí ṣe kóge ló bá débẹ̀ o ẹ tún gbọ́ yé dáadáa o ẹni tó béèrè béèrè òun bá oge wọlé ni pé òun fẹ́ look sexy lójú ọkọ òun ni o ni wọ́n tún wá ń complain báyìí o ẹlòmíì kì í ṣe ọ̀rọ̀ pé ó fẹ́ look sexy o kò wulẹ̀ mọ ìtumọ̀ kíyàn look sexy láyé tiẹ̀ kò wulẹ̀ mọ́ ìyọkàn da bọ́dì nù ni ìyọkàn dára nù tiẹ̀ ni àmọ́ ń fún àwọn ọmọ rẹ̀ láǹfààní tí ò yẹ kó fún wọn láti máa rí bọ́dì rẹ̀. Ah. Eh. ọmọ kan tẹ̀lé ọmọ mi kan ò lè wọnú yàrá mi láì kọ́kọ́ gbà yọ̀ǹda náà kíní ọ sọ pé ọ̀rọ̀ lu òun náà èmi wọnú èmi tó yẹ pé mo lè má mo lè má ṣílẹ̀kùn yàrá àwọn ọmọ mi láàrin oṣù mẹ́ta kí ni bísínẹ́sì mi pẹ̀lú wọn ẹ̀dẹ̀ la ti ń pàdé ẹ̀dẹ̀ inú bákíyàdì la ti ń pàdé in most cases a pàdé passage a kìra wa a pàdé bákíyàdì a kìra wa ìyẹn bá fẹ́ béèrè nǹkan ló di pé sàlámù àlékún o ṣe ń wọlé o mo sì yẹ kó rí nu mo sì yẹ kó rí nu wọ́n sì ti tó ẹ̀fọn pa fún ara wọn tí ẹ̀ bá tún wá lè pa sẹ́mi ló tún wá kù tí wàá máa jí lọ́gànjọ́ òru kí ni mo ń pa ẹ̀fọn káàkiri nulẹ̀ no no no no a gbọ́dọ̀ dáàbò bo ara wa nà ó ti máa ń sọ lọ ni wípé kóbìnrin kọ́ máa sí bọ́dì ẹ̀ lẹ̀ báwọn yorùbá ní èdè kan tí wọ́n máa ń pè yorùbá wọ́n ní èdè kan tí wọ́n máa ń lò fún obìnrin tí wọ́n máa ń sí bọ́dì ẹ̀ báwọn fún ọmọ tó ń sí bọ́dì ẹ̀ fọ́ rẹ̀ wọn á ní kò dọ́kọ àmọ́ ń dú ara yorùbá ní kò dọ́kọ àmọ́ ń ṣe ni ó ń dú ara. ìyẹn ni pé kì í ṣe pé ẹnìkan gorí rẹ̀ ṣùgbọ́n ó ń fi bọ́dì ẹ̀ lẹ̀ bí irú àwọn tí ń ṣèṣekúṣe ṣe máa fi bọ́dì wọn lẹ̀. tó o bá lóòdọ́ ọkọ mọ́ du ara nà ó. a jẹ́ pé Yorùbá gan mọ̀ pé nǹkan burúkú ni ní wọ́n fi lu èdè fún pé kò dọ́kọ ṣùgbọ́n ń du ara. tẹ̀tún nínú àkóbá tí ń bẹ̀ǹbẹ̀ ni wípé ìyàwó ó lè rùn sí ọkọ rẹ̀ tó ti di pé ìyàwó ẹ̀ ń du ara kò dọ́kọ ó lè rùn sí ọkọ ẹ̀ torí kọ́kọ́ lè wò pé kí wá ni mò ń rí tí kí ni mò ń rí tó yẹ kémi nìkan ni mò ń rí mọ́ lára rẹ̀ kò sí mọ́ gbogbo ọmọ tó bí gbogbo ohun tí mò ń rí làwọn náà ń rí yìí ẹ ẹsẹ̀ kan máa yanjú ẹ̀ lókàn ra pàṣẹ ẹgbẹ́ kan pé gbogbo ohun tí mo kúkú ń rí tó yẹ kí n máa dárí ìdarí máa ń nulẹ̀ àwọn ọmọ rẹ àwọn ọmọ àwọn ọmọ mi wọ́n ń rí àwọn ọ̀rẹ́ rẹ wọ́n ń rí àwọn bí mi ti ẹ̀bàjẹ́ pọ̀ bóyá wọ́n fẹ́ fi ṣe ṣóò ni fọ́rẹ̀ wọn pé kó lè mọ̀ pé mo rówó ra cream mo rówó ra para mo rówó ra igbá mo rówó ra kòkó sáàsùn ọ̀rẹ́ rẹ wá kí ọ. ó jókòó nu yàrá rẹ̀ ọ̀fẹ́ wẹ̀ o ò lè sọ fún pé ìyá alágbájá ẹ dákun ẹ fún mi ní thirty minutes ẹ lọ jókòó sí inú backyard kọba gbé àga mo fẹ́ wẹ̀ torí tó bá náà ó lò ó á ok ó lò ó ọmọ ń bẹnu yàrá pẹ̀lú rẹ ò ní ọmọ lọ yàrá tiẹ̀ ọ̀rẹ́ rẹ ń bẹnu yàrá pẹ̀lú rẹ ò ní ọmọ lọ ò ní kó bọ́ sí náà ìṣẹ́jú wọn ló ṣe bọ́ra kó fẹ́ o wẹ̀ tán ìṣẹ́jú wọn ló ṣe ń para wọn ló ṣe ń múra ọ̀daràn ẹlẹ́ṣẹ̀ ni ọ́. ọ̀daràn ni ọ́ ẹlẹ́ṣẹ̀ ni ọ́. bó ṣe wá wà ní líkì ló wà ń gbàǹjà o. àwọn ọkùnrin náà máa ṣe bẹ́ẹ̀ o. àwọn ọkùnrin náà máa ṣe bẹ́ẹ̀ o. pàgbàgbọ́lọ̀ ẹ̀yin bọ́ìsì tẹ́fẹ̀ẹ́ múra tọ́rọ yín wá ti yín yàrá kan lẹ́sìn ń kò sí ìdí room and parlour ìṣẹ́jú ọ̀rẹ́ yín náà lẹ́sì máa bọ́ra á lẹ̀ ìṣẹ́jú ẹ̀ náà lẹ́sì máa múra ọ̀daràn lẹ́yìn náà ẹlẹ́sẹ̀ nìyí. ọ̀ní ọkùnrin sọ́kùnrin nìyí ẹ̀hẹ́n obìnrin sóbìnrin nìyí ẹ̀hẹ́n ẹlẹ́mí àti àmọ́ sọ pé kí ló gbé dì náà táwa náà gbé dì í kí ló gbé sí gbáyà táwa náà gbé sí gbáyà ọ̀rọ̀ burúkú nù ẹni tó gbé èdè ṣé wọ́n ní kó rí ni ohun tó gbé sí gbáyà sọlọ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ọ kí wò ó rí ni sọ òjẹ́ gẹ́gẹ́ bí ọkọ ẹni àbó òjẹ́ aya rẹ̀ lófin ní kí ló gbé èdè kí ló gbé gbáyà pẹ̀lú ògo ọlọ́run tó wá di lọ́la á tẹ̀wájú màá tó wá mú ẹ̀rí mi wá fún wa lórí masala yìí insha allah subhanaka allahumma wa bihamdika gbogbo ẹ̀yin tí a ti kó sínú ẹ̀ ẹ̀ lọ túbá ni o kí aláwọ̀ kó ṣàforíjì fẹ́ ní kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ká ní àárọ̀ ọ̀la ní ìjókòó níjókòó tàlímù tíra umratul akam sì ni a máa ń kà ní gbogbo àárọ̀ yọmọl ahad aláwòjìwárí wasalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.